ṣàgọ́ atẹ́fún ọlọ́tẹ̀. lẹ́mi. ọ̀tọ̀bẹ̀ lẹ̀ lónìí. èmi ní pa ọ́ ṣọ̀gbọ́n dé ikú dé. èmi. èmi olùmọ̀rí àkàrò olùmọ̀rí àkàrò lákẹ́ òkú. ṣàgọ́ ni náà ogun ló fún ṣàgọ́ náà èmi ní ẹ̀ka bí ọgbẹ́ àtàyàbọ̀gì yeye ìjọ ògùn bínú bọ̀ wálé ayé aṣọ náà ló mú bọ́ra ewu ẹ̀jẹ̀ ló mú bọ̀ sọ́run ọ lọ lónìí èmi mo sọ. èmi ṣàgbọ́. bàbá ọlọ́pàá sọ̀rọ̀ kúrò rẹ̀. ọdún yìí ó dùn. ẹ wò mí inú tèmi náà dùn sọdún tá a ṣe yìí ẹ wò ó gbogbo àwọn eégún olóòṣà òde ọmọ olóòdẹ ni mí. sọ̀rọ̀ ń pè é bí olóòdẹ ló kọ́ bàbá yìí. wọ́n fi ní pèrè wọ́n fi ní pèrè wọ́n fòlù lò fún ọ. ìwọ awo àwọn awo èmi ọ̀gbẹ́. adífọ́lá ọ̀hún tó bá ń bẹ ní gbèrè òkun mo fẹ́ kó wá jẹ́ mi. orílòyè ń jẹ́ kó mọ̀ wípé orílòyè tó sàn ọ́ tó o bá jáwọ́ nínú rẹ̀ yóò kó yà jẹ́ ọ. tó bá ń bẹ ní gbèrè ọ̀sà ẹ fẹ́ kó wá gbọ́ òbí ṣàṣẹ afẹ́ pè ọ́ àwa awo la fẹ́ rí ọ ọ̀run mi là gbọ́ bàbá labẹ́lẹ̀ bàbá olè fọ́yín mọ́ bàbá rẹ sẹ́kì bí ẹtí ẹ mọ́ nídẹ òun àti òun ìmọ̀gbò wọn nílẹ̀ tàjà bá wà orí ara ẹ̀ ní wọlé. ṣé bí lọ́mọ kékeré fi yanrìn mọ́lẹ̀ alákànní kọ́lé tiẹ̀ láti omi ṣe àfẹ́bòtò níwọlé tiẹ̀ níwọ̀n ló ẹ̀wò ilé àfẹ́bòtò gbalẹ̀ ó gbàgbẹ́ bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ jọba. kẹsàn-án ní ilé kí ajé gbalẹ̀ ní ilé kí ọ̀kẹ́rẹ́ gorí ìrókò oró kẹrakúrú kẹrẹ ní balẹ̀ ní mo fẹ́. gbogbo ẹni ẹlẹ́gẹ̀ tẹ ẹ̀dá ẹlẹ́dẹ̀ abúlíjẹ olúgbòmí olólò òun gbẹdú dàsẹ́dẹ̀ pẹ̀lú tí gbé ní mi di kàlùkàlù. bá a sì bá bàtà lábàrà bàtà òní lò bá a lò bàtà lójú méjèèjì bàtà òní sọ. onílé náà àgẹ́rẹ́dì kú akọ ẹran jíjẹ wẹ́gbẹ́gbẹ́. wọn mọ̀mọ́ pé wọ́n ní Ṣàngó iye mọ́jà ló fi mí sọmọ rẹ̀.